God, bless God. Era, sir. Oh, Please do come in. Thank you very much. Uh, jókòó kúnlẹ̀. Yeah. Yeah. Uh, Thank you. Thank yeah. You. Um, Kunle, my childhood friend. Wow. Ẹ kúrọ̀lẹ́ sá. I just lost school I just àjọ ṣe tank kékeré ni. Hmm. Wow, so good to see you. oh, uh, it's my pleasure. Uh, yeah, so ìbí báyìí lè mi forí pamọ́ sí Ah ṣe ló o. ah you can't say that again. ah that's. Uh, <laughs> àbáwọn madam yẹn. Yeah of course na o ti rí wa báyìí ṣé kò ah, ìyàwó mi ni of course ọkùnrin <laughs> ah, ṣàlàyé yẹn. Ah, you have a very beautiful woman as a wife. wow i'm blushing yeah. thank you sir. mo dẹ̀ rí ọwọ́ ìtọ́jú yín lára rẹ̀ thank you very much ẹ ṣe gan-an ni. Oh, ọlọ́run tọ́jú gbogbo àṣà. èmi náà ṣe tọ́jú ẹ̀ gan. oh yes oh, obvious. mi ò dẹ̀ fọ̀rọ̀ ìṣeré rárá. i know. <laughs> wow wow iṣẹ́ ti ẹ̀ rí eh, téèyàn bá ti rí o obìnrin alálùbáríkà ó ti rìn. oh my god i'm blushing. <laughs> yes. Ah, ah, you know èmi náà gbàdúrà tọ́lọ́run bá pèsè fún mi ah, tí mo rí jájẹ ah, èmi náà gbàdúrà fún obìnrin bíi ti. alágbára ọlọ́run sá alágbára ọlọ́run. ṣègùn ni as a matter of fact <laughs> tí ó bá jẹ́ wípé eh, ìyàwó rẹ̀ bilẹ̀ jẹ́ ah máa gbà máa gbà yín mọ́ lọ́wọ́ o. Yes, darling, just give me five minutes. <laughs> Just run along and finish up. Okay. Um, I'll um, drink will FM, sir. Anything goes. All right, sir. Anything goes. I'll be back. Ah, Akinero. Uh, you have a beautiful wife. Ah ah. Kunle. Dede mi ra. Ni gbogbo àwọn àti òun bàtà àwọn àsùkò yẹn jẹ́ kó mọ̀ ń bẹ̀. Mi rò pé ó ti yí padà ni. Ìwà kò di yẹn. Kí ni gbogbo àwọn ẹpísò tó kó lẹ́yìn ah. Ṣọ́ra ah, ẹ̀ o. Irọ́ irọ́. Ìwà kò di. Mo ń bọ̀ jẹ́ kí n lọ tó ń dà. Feel at home. That's okay. Yàwó ló wí fine. Such a beautiful woman with a perfect body. Ẹ̀mí dẹ̀ bá lọ́wọ́ ni o. Táyà mo bá lọ́wọ́ ni màmú bíyà mo ní seductive skin or not. Ọlọ́run gbàdúrà bọ̀bọ̀ ẹ̀ o. Orí mi ṣe tẹ̀mí fún mi o. Darling. Huh? Feel like? Yeah, thank you. Let me help you. my team. No, Jane, I should. It's, it's okay. Ah, ah. Kíni, ẹ̀dẹ̀ bá mi me ọlọ́run bá mi dé tẹ́lẹ̀ ni. Ah, mo fẹ́ mọ tí mo gé nǹkan mi sínú. Wọ́n láì gbà. Sọ́mídọ̀mọdé tí ó lè múra. Láì ká ṣe jújà rẹ̀. Thank you. Eh, Ọ̀gbẹ́ni Ẹ̀kúnlé. Ìṣúná ah, ah, kí ló dé gan-an? Ó ṣe wá le tó báyìí. Kúnlé, ó ah mo kò fẹ́ jáde ní kí n gbé ẹ dọ́nà ó dẹ̀ lẹ̀ mọ́lé bí eh, wọ́ọ̀lù gẹ́gẹ́ kọ́ ọmọ nílé. jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. Ah, ah, ah. mo ti gbàgbé fóònù sínú ilé jẹ́ sáré. o tún fi fóònù lẹ́yìn jẹ́ sáré ìlú jẹ́ sáré. problem ẹ bẹ̀rẹ̀ kan ọ̀yà ṣáà bá mi ṣáà bá mi ta ẹ ṣe jọ mi ọ̀sẹ̀ bọ̀. àlà ni yóò kókó ọ̀lẹ́ ọ̀ bó dọ̀la. ṣe tán ni. báyà mi ìṣẹ́ tán mo ṣẹ̀ fẹ́ wẹ̀ ni oríyàn tó múra tán báyìí tó di fagbó sọ́wọ́ mo ń lọ tẹ̀ ń bí nìyẹn mo rò bí kò fẹ́ jáde nìyàwó kí n gbé ẹjọ́ náà kó tiẹ̀ kúrò nílé. mo kàn ní kí n sáré jẹun tán ni kí n lọ wẹ̀ kájọ máa lọ ni. o tiẹ̀ ti wẹ̀ mi ò ṣe ẹni èmi ra ìwé sórí gbogbo ọ̀rìn mẹ́lẹ̀ yìí wọn fi tọ́ mi dàgbà i don't i i don't wait yes yes yes kí ni. ọ̀rọ̀ tá à ń sọ lọ àti sọ. ọ̀rọ̀ wo la sọ tá a sọ tán. Ah, irú àwọn ọ̀rọ̀ wo ni ẹ ṣe bá jọ sùn ní àjọ jí ni. a ṣe fún àwọn àṣìṣe fẹ́ẹ́ fi lòlú ní ibi ìlà ìbùkún rà dáadáa yìí. kọ́mọ wo mo ti lọ tán please má slow me down àdó àtọ ẹ later later later. Um, uncle, ṣé ẹ wà okay? Ah yeah, um, the, the food is uh, delicious. Oh, <laughs> ẹ ṣe gan. Ẹ ṣe yes. Um, mo ṣe nǹkan mi Oh no problem. ṣáìbọn tó wọnú ilé kí wọ́n páàkì. àmọ́ ò níná ni mo ti ń tẹ bẹ́ẹ̀ how are you sweetie. báwo ni mo ẹ níná ni mo ń tẹ bẹ́ẹ̀ láti nǹkan. ah mi gbọ́n ah, ṣàlàfíà very well. Oh, okay. Ah, mo sáré dáṣì mi ìtẹ̀ sílé tẹ́lẹ̀ mo dáṣì wá ṣe nǹkan ni mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi a ní very very important meeting kan. ẹ ẹ mi ti dé náà nìyẹn mo ti wá ìwọ́dé òde síbo. wọ́n náà ni mo wá bá. ṣé mi. ọmọ. <laughs> I like your Hollywood. Come on, stop it. <laughs> Akin, please, please, please, don't make me laugh. Ó wá rí mi Abi, Bó ti ní ẹlòmíì ìjọkọ̀ sáré ni pé kó wá rí. Ó wá fẹ́ fi mí ṣe excuse. Èmi Akínọlá. Ṣé mo ra gbogbo ẹ̀kọ́? Tara kan mọ́. Á orí mi já. Mo ti ní ìṣẹ́ náà ni mo kọ̀. O mọ tó ṣẹlẹ̀ ni. Sórí eh. ibi tí mò ń lọ yẹn, ó wà extremely important sí mi. Eh. Tá bá ṣe mítìn yẹn tán, a máa lọ pàdé èèyàn tó fẹ́ kó ọjà fún wa there is this new business i'm into so eh. nǹkan tó jẹ mí lógún tó jẹ mí lọ́kàn sí i. ok wà á nà wàá ó ṣàrí mi lórí ìdúró báyìí ah, it's not polite to discuss your. listen listen na kí. ok ọmọ kò ṣe ọmọ kò ṣe ọmọ kò ṣe ok jẹ ká sáré yí wọlé ká sáré ṣọwọ́ kan. ṣọwọ́ kan bíi ti bá o ògbọ́n tí mo sọ ni i'm starting a new business it's more important to me than nǹkan tó ń sọ yìí ṣé ìranù ló wá pọ̀ mí kọ́ ni. kí ni kí n kàn come. akin nǹkan tí mo fẹ́ lọ ṣe ó wà more important sí mi ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ i don't have time for this tí n bá dúró máa ṣe gbélé yìí máa lose business opportunity mi. yẹ kí n sọ ẹ jẹ. kí ni please i'm not interested. tatara why you doing. okay mm, mm, mm, okay later mama yẹ later. ẹni ọ̀rọ̀ ni ká máa wò ó mẹ́. pẹ́ díẹ̀ ah, mi mọ̀ kó máa pẹ́ tó lè ta kí ló ah, in fact alpha. akíṣà ọmọ àgbà ìyáálé ti pọ̀ jù wọn ti ti apá ara lakin apá ara. ẹ ẹ oya ọ ọ dídé dídé ló ṣẹlẹ̀. ìyá mi wà fẹ́ get up oya up. kí ló dé. bẹ́ẹ̀ni kọ́ bọ̀dà get up orúkọ wọn bẹ̀ ṣe ni. tẹ̀lé mi sí kọ́mẹ̀ kí ló ṣẹlẹ̀ move kí Move dé. move it. ṣé mi àtẹnijà ti tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀. move it. move it down there my friend. Akin wait. hey ah ah ah hey hey, me my boy Aki yeah ah mo dáràn what do I do what do I do where do I go hey ah mo kú mo kú hey hey tell me back hey ah come on come on hey what do I do ah. hey. Akin, Akin, Akin, ní sùúrù, jókòó síbẹ̀. Sit down there! Mo ní kó jókòó. fẹ́ ṣeré o o kí mo fẹ́ ṣeré ìwọ ìwọ kúnlẹ̀ ìwọ gbójúgbóyà ìwọ báyàwó mi ò báyàwó mi nìkan ò bá ṣe àjọjọpọ̀ àyà máa kọ ẹ o. Akin mi ò báyàwó ẹ ní kankan náà. wọ́n ṣọ́tọ̀ máa ti tiwọ́ ẹlẹ́dùn tó bá tún lanu sọ̀rọ̀ mẹ́ẹ̀. ten kọ́ṣù ìjọ tó kọ́kọ́ máa yájú rí àwọn ìbáyìí mórí ẹ náà tó bẹ̀rẹ̀ sí fún ní compliment òun pọ́nlé òun pọ́n ní mẹ́sàn-án mẹ́wàá oh you are this you are that ojú ẹ̀ rán ọmọ àṣẹ máa fọ́gí mọ́ lórí máa sọ́tọ̀ mẹ́rẹ̀ o fẹ́ sọ̀rọ̀ ẹ́ ó yẹ ẹ o yà so yà so this yà so that bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ń yọ. kò rí bẹ́ẹ̀ nà ó ẹ akin. wọ́n jọrí ṣùgbọ́n sọ fẹ́ jọrí ibà new site ni àwa la discover ẹ̀ jọrí pé wọ́n ti kọ́lé síbà lọ títí mo lè pa ẹ́ síbí báyìí kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ológun ni mí I'm licensed to kill mo lè pa ẹ́ o tí wọ́n fi gbogbo lábẹ́ àdá tó ṣe ń gbàtà wà ní school tó ń ṣe yamayama pẹ̀lú ọmọbìnrin káàkiri kò tí ì fi ẹlẹ̀ mo rò pé wàá ti agú ẹ ni. bọ jẹ́ kí n wá sọ fún ẹ màá wá wo ṣe fún ẹ lẹ́ǹkan ni nítorí ọlá ọ̀rẹ́ tó ti pẹ́ta jẹ́ ni. now listen to me listen sori pé mo lè tí wọ ẹ ní gògóńgò kò bẹ́ẹ̀ dànù dẹ́ kò dẹ́ tí kò tó máa ṣẹlẹ̀ for nothing listen kúlẹ̀ láyé ẹ má tún cross path mi mọ́ má yẹ kí tún ya ojú mi kí tún yẹ mọ́ má jẹ́ rí ẹni sàkání ilé mi má yẹ kí atẹ́gùn nǹkan fẹ́ kọjá ọ̀dọ̀ mi má yẹ gbóhùn ẹ mọ́ láyé yìí má jẹ́ ń gbọ́ àkẹlẹ́ ẹ wọ́n mọ́ àgbàlagbà àgbàlagbà àgbàlagbà tó sínú àgbàlagbà àgbàlagbà àgbàlagbà tó yéye. ah babe what's up. what. jalo. lọ síbo. ja tẹ̀lé mi àlọ́ afẹ́ sọ̀rọ̀ náà ni. ọ̀rọ̀ ìníbo akin. jalo. sọ wa. i am not going anywhere kí ni problem ẹ. fẹ́ tó gbóhùn sókè náà ó fẹ́ kó máa gbóhùn wa. yes máa jẹ́ kó gbóhùn wa because ẹ̀kọ́ ń gbà tí o wá eh. mo sọ fún ẹ mo ní mo ní important meeting pẹ̀lú èèyàn mò ń jáde. ẹ ó dẹ̀ ti wá padà dé. mi ò dé i did not want to see you. Ah, ah, kí ló dé kí ni mo ṣe ó parọ́ fún mi. yes bọ́ọ̀ kí n parọ́ tẹ́lẹ̀ náà. akin listen listen kí ni èrè mi ní gbogbo rubbish tá à ń ṣe yìí náà hmm. you are married go back home to your wife i want to move on with my life jẹ́ kó yí ẹ mo fi sẹ́ẹ̀sì fún ilé kan ó ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ ó tún padà wá why are you here again jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ ṣorí flat tó ń lọ yẹn tó ń gbọ́n lọ yẹn ó ti di èèwọ̀ fún ẹ láti ah, ní ìlọ ah, listen to me compound yìí address ilé yìí ó ti di èèwọ̀ fún ẹ má wà mí wá mọ́ i want to go on with my life. tara o mọ kí mo ní soft spot fún ẹ gan mọ náà. i don't care about the soft spot àwọn parents ẹni à lè fẹ́ra wa wípé dandan ọmọ ọ̀rẹ́ àwọn ni kò fẹ́ i wish you happy married life go back to your wife and go back to your home. go now akin. tara. Ah. please leave my compound please leave má wà mí wá i want to go on with my life and i cannot go on with my life tó bá ń wá tó ń wá lemọ́lemọ́ tó ń làágùn tó ń kọlẹ̀kùn tó ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n lo ni mí wọ́n máa fọwọ́ kàn mí stop it stop it kí ni tí mo gbélé please can you leave leave akin please enough is enough jẹ́ kí n lọ jẹ́ kí n go on pẹ̀lú láìfù mi kémi náà wá ọkọ tèmi ti tèmi síwájú your parents want you to marry their friend's child no problem happy married life go to your home. Please, go to your home. Má débí báyìí mọ́. Wow. Mm. ẹ káàbọ̀ o òde ẹ káàbọ̀ mà ẹ àtàárọ̀ àti rí ẹ ń jẹ́ ṣọ̀ẹ́ wọn ò bí rí kò fáìn tó yàsẹ́ wọn fún mi ń jọ ẹ̀ ẹ̀ ní sori burúkú ẹ̀yin àǹtẹ̀rẹ̀ hmm? ẹ̀ dákun one more time nítorí ọlọ́run torí ànábì ẹ̀ pọ́n mi ni mo fẹ́ rí yín spare me your time. Hmm? five minutes kò le o. ah o le o le iná burúkú ń jó mi lábẹ́ aṣọ bẹ́ẹ̀ ṣe ń wò mí. Eh, kí ló ṣẹlẹ̀ ogun ayé ń bá mi já. kí ló ṣẹlẹ̀ ṣé wo mi wọ́n ti ṣe mí wọ́n ti ń bá mi kú. kí ló ṣẹlẹ̀ ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù kí ni. ok ṣé àná tí eh, girlfriend mi tí mo introduce yín lẹ́nu géètì sukura ten advice wa lórí marriage status. ó oh, ṣùkúrà mo rántí kí ló ṣe. ayé yóò ní bàjẹ́ ọlọ́run ọlọ́run ní jẹ́ kí memory card kó fáírọ́ọ̀sì o. kí ló ṣẹlẹ̀. bí ṣùkúrà ṣe dé ìjẹta nù mhm. ló bá ní òun òun òun ò rí píríọ̀dù mọ́ ló bá lóun ti lóyún. Ah, ah. Eh, irọ́ ni o Suliat ti lóyún fún ẹ. ó lóun lóyún ni ah, lẹ́yìn ìgbà tá a jọ gbára wa lẹ́nu. tí <laughs> eh? wàá rí pírẹ̀ tèmi gangan ṣùkúrà nígbà tó wá ń jẹ ta tèmi àti ẹjọ gbára wa lẹ́nu kò tó three minutes girigiri mo fi ṣe ń torí ọ̀nù tí wọ́n gbọ́ lẹ́nu mọ́tò tẹ́ǹgàn lọ́jọ́ yẹn ó lóun ò dé èmi náà sì dé kí ló dé ń jẹ ta tó lóyún how come lọ́jọ́ tá a gbára wa lẹ́nu tó ń pariwo yóò yìí no come me and no come how come bẹ̀lẹ̀ come. ẹ <laughs> ẹ ti mo wá pè yín fún torí pé ọlọ́rọ̀ tèmi lè ní jẹ́ ẹ̀yin ò sì lè rí dúdú ká pé ń funfun ẹ̀ sì lè parọ́ fún mi nítorí pé mi àti yín àgùlù mm-hmm. mm-hmm. ẹ dákun irú oògùn ló lẹ̀ yín máa ń lò tóyún ò fi bó sí yín lára látijọ́ tó ti ń tẹ̀ sójú ẹ̀ torí sùn níyà kéré sí yín. <laughs> mo mọ̀ pé ilé mọ̀ tán sọ̀rọ̀ yìí. orí ẹ̀ ò pé jọ ó bá mi nídìí ẹ̀ àbí mo wà ń bẹ̀ gbàtẹ́jọ́ máa ń ṣe wọléwọ̀de yìí ó dà ń pé nǹkan ṣe wá sínú ilé torí mo níṣẹ́ fún ẹ̀. ayé mà le o ayé mà le o ebi ọkùnrin àtọkùnrin ni ìbínú ara wọn kí tó ń tọkùnrin àtọbí ṣáájọ ń jà sí dìpátímẹ́ǹtì bírú yín bá mọ̀ na Africa Magic ẹ̀ níbẹ̀ èèyàn sọ̀mìtì ẹni mọ́níjà bí ò jẹ́ kẹ́ kínní wọlé ni ah! wọ́n sì sọ pé ẹ̀yìn kínní oògùn tí wọ́n mọ́ lò white kékeré báyìí ni description lásán mọ́mọ́ yìí mọ́ kọ́ rẹ̀ báwo mo ti fẹ́ yọyún sukura báyìí ṣé ni èmi ò lówó mo lè fi gbọ́ my phone I need to talk to sukura wàhálà how do you want me to do this? kò lè wá kí ọ aláì kò lè wá. sọ fún ẹ pé kò má máa disturb mo ti sọ pé pé wájú reception mo wà ó dẹ̀ ń pè mí ó ń pè mí kí ló dé náà. ah gbẹ̀mí dé yín a ní kó máa take it easy now. mú eh? mi tẹ̀lẹ́jọ́ pẹ̀lú ọ̀ torí ìwọ̀ ọ̀hún kan tó ń ṣẹlẹ̀ jọ ìgbà ó lọ́mọ yẹn máa dé she should be on her way now. Báwo ni ìfẹ́? No, okay. Kàn bí ẹ pé ṣoṣì wà ń bí báyìí. O ní láti máa kàn wọ́n bó ṣe ń ṣe ẹ̀kú dáná. It's so good. Ò ń bí mi ló ń pè mí every minute. Kí ló dé? Mo kàn dára ti confirm pé ṣoṣì wà ń bí. Tí wọ́n mo ti ń pè ẹ́. Ṣorí ṣe oṣù mọ problem tí mo ní pẹ̀lú ẹ̀. You talk too much and I don't like it. Mo ti sọ fún ẹ pé mi ò nífẹ̀ẹ́. Ó dẹ̀ ń disturb mi, ó ń tẹ̀lé mi kiri. Kí ló dé? Why you talking like that? No, no, no, that's not fair. That's not fair ṣé mo ṣe ṣe é sì mo ti ṣe nǹkan tí ò dáa pé mo ní láti confam pé ṣoṣì wà ń bí wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn náà. it's okay can you please calm down just give me some minutes jẹ́ ká sọ̀rọ̀ please calm down please. Wolf could tell me nítorí ìdí tí mo fi wá bíbá ìjọba ọmọ mi. Hi, good afternoon. Good afternoon. So tó o bá mind wọn ni kò excuse ma? Mi ì ní take time ẹ̀, ó yẹ kó understand pé mi náà ní àwọn valuable things tó yẹ kí n ṣe. O ní àwọn valuable things láti ṣe ó dẹ̀ wá bá mi bíbà yìí tó bá ní nǹkan tó fẹ́ ṣe wàá máa lọ tó bá mọ̀ pé ò dẹ̀ lọ wàá chill fún mi because mo ní láti ṣe nǹkan tẹ́mi náà fún abíbà wá ṣe. I won't take your time bí mo ṣe dé. jọ bá mi ní ìdílé mi. Ah. uncle you just have to calm down just calm down ìwà obìnrin nìyẹn ṣe understand. kí ni iná tún fẹ́ sọ bẹ́ẹ̀. ire mo rò pé ó ti sùn ni. náà mọ̀ mi ti sùn. ẹ̀ẹ́n ó yá jókòó jẹ́ ká jọ wo fíìmù yìí. ó very interesting go. èmi mm-hmm. ló kọ ìwé orúkọ àtòkò ìkó mi báwọn kò tó reduce ẹ̀. èrè. yes mọ́mí. kí ni o ṣàìdí? gbogbo nǹkan tó ṣe fún ṣeun pátá ni mo gbọ́. ọkọ mi mo ti máa ń tẹnu mọ́ nǹkan tí mi ò dẹ̀ ní yé tẹnu mọ́ mo ní tó o bá ti ṣe tán tó o fẹ́ fọkọ mo ní kó o fẹ́ ọkọ tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ju bí wọ́n ṣe nífẹ̀ẹ́ lọ tó túmọ̀ sí pé sórí hmm, ní àwọn ìgbà kan nínú ìgbéyàwó sórí ìfẹ́ tá à ń sọ̀rọ̀ yìí a kàn déédéé travel àwọn dàbí ni pé ah ṣé aya tí mo fẹ́ lélẹ̀ ṣé ọkọ tí mo fẹ́ lélẹ̀ ó mọ̀ pé àwọn ọkùnrin wa olójú kò mú òun lọ làwọn kan nínú wọn kì í ṣe gbogbo wọn tó jẹ́ pé tó bá ti ní àwọn extramarital affairs yẹn ó máa máa fẹ́ tilé wọn àmọ́ tí ọkọ tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ju bí ìyàwó ṣe nífẹ̀ẹ́ lọ sórí ìfẹ́ tí ọkọ tó ní síyàwó yẹn òun ló máa tètè ṣe kí n òun ló máa fà padà wálé àmọ́ tó bá jẹ́ pé obìnrin ló nífẹ̀ẹ́ ọkọ ju bí ọkọ ṣe nífẹ̀ẹ́ lọ. Ah. my darling it's gonna be a sorry case. so mọ́mi tó bá wá jàjà torí ọkùnrin tó nífẹ̀ẹ́ àti tó nífẹ̀ẹ́ ju bí wọ́n ṣe nífẹ̀ẹ́ lọ tó ń gbọ̀n tẹ̀lé ẹ tó ń ṣe bí bọ̀lọ̀ ẹ jọ má pé lọ́dẹ o kó tètè ṣe kí ni kó tètè gbà mú. Hm? mọ́mi mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ àmọ́ tó bá jẹ́ torí ṣeun lẹ ṣe ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí mo sọ̀rọ̀ kò lè work Look, mom, I know Seun loves me, but I don't love him. Èmi ò dẹ̀ lè fẹ́yàn tèmi ò nífẹ̀ẹ́ o, ó máa le. O mọ nǹkan tó ṣẹlẹ̀. Ò ń wo bí a ṣe wọn ní nǹkan tó fẹ́ nínú ọkùnrin. Ló ṣe fi pé o ò nífẹ̀ẹ́. Ṣe sùúrù o. Relax. Tí ẹ take time kó fi study ọmọ Seun ìwò. See, there is more to marriage than all that èmi ti wò ó mo dẹ̀ ti gbé yẹ̀wò ó dẹ̀ láwọn kankan tí mo rí lára ẹ̀ tèmi ṣe sọ wípé pé kò fẹ́. aláwọ̀ ẹ̀ try him out. èmi fẹ́ kó enjoy marriage ẹ ni o mi ò fẹ́ kó endure marriage ẹ ni mo ṣe ń sọ gbogbo nǹkan tèmi sọ yìí. <sighs> ok mọ̀mí mo ti gbọ́ yín. Mm-hmm. ah Mommy, I'm mm. tired. I need to rest. Yeah. Let me go and sleep. See you I'm your mom, and I want the best for you. I know. Mm-hmm. okay? Okay, mom. Night. Night, my baby. <laughs> Night, mom. All right, darling. Sean loves you. <laughs> <laughs> Ọlọ́run bá mi kó sí ẹnu. ló pọ̀ gan ẹ ṣe small Ah. kí ló ṣe tẹ̀ ń kí àǹtí wọn tiẹ̀ dáhùn. kí ló ṣe ara rí ẹ. ẹ ó ń sọ àìsí kò sì ẹ̀dẹ́ lóhùn common eye kò lè dáhùn. irọ́ bóyá kò lo side mirror ni. ó rí ẹ jàre sàkàmàjẹ ni ó rí ẹ. tó bá yẹ nǹkan ṣé wíwẹ̀ lọ́n sọ ni wọ́n lẹ́gẹ́dìs best ló ń lò náà ẹsẹ̀ ló fi ń rìn àwọn ọmọ eléyìí ò fẹ́ lẹ́sẹ̀ onímọ́tò ló ń wá. kí ló ń sọ ṣebí gẹ̀rẹ́ tó ń gbé ní unity estate ni kò rí mi sẹ́mi tètè wave mo kàn sáré cross ni. ó rí ẹ. ẹ ló lọ́wọ́ pàdé ẹ̀ kúnlé ó ti lé ọmọ yẹn títí títí kò rí get legacy best ló ń lò ọmọ yẹn ò lè gbà fún yín. ẹ nà mo ti lé lélẹ́ ò bá. kẹ́yì pọ̀ ọmọ bàbá lówó ni. ẹ ṣé mi wá jẹ kúnlé ni èmi yàtọ̀ mo ní swag èmi dúró tán wo bẹ́ẹ̀ mi ṣe wà báyìí the only time tí mo máa ń fail ní nǹkan tó bá yẹ pé ọkàn mi ò sí ń bẹ̀ as far as pé ọkàn mi ti wà ń bẹ̀ máa get. ọ̀rẹ́ ọ̀rẹ́ àlè ìbálòmọ ilé tó ń rí yìí wàá lé lélẹ ò lè bá mi náà mo ti dán omi ìdè bẹ́ẹ̀ ni tó yẹ wàá jẹ́ kó lọ leave am. mo mo like nǹkan tó sọ ṣùgbọ́n màá jọ ẹ lójú. ṣebí òun ni ṣebí unity estate ló ń gbé wọ́n ti fún mi ń download ẹ̀ àwọn tèmi wà ń bẹ̀ gbogbo bọ́tì yẹn la máa press máa set up ẹ̀ mo dẹ̀ máa tì bẹ̀. ẹnu ogun ni ẹ jọjọ ń gbọ́rọ̀ ọmọlọmọlẹ. taxify ni wọ́n máa wọ̀ ṣáà fẹ́ mi jẹ́ ká máa lọ ṣé mo ti sọ fún ẹ ṣé ká máàkì ẹ̀ ni wà láì tà láì súnmọ́ bí. aláì kó bá ta jàre mo de go ó má ṣe ni. ó ń dáàsì mi ọgbẹ́ni ọgbẹ́ni ẹnu ti pọ̀ jù. ó ń dáàsì mi àná. ṣeré fún owó máa wéjú máa tọ́ máa tọ́ lánàá. ní máa gẹ̀ ẹ́ tiẹ̀. yá máa wò. ìwọ gan ma wà á testify. omi ni ẹ. Aisha baby. yes baby. wo mo bẹ kọ́ àwọn nǹkan tó nice for wa mm-hmm. lovely years there. mo tẹ trust ẹ náà. Mm-hmm. I have um, virgin hair for you. You can this. No, I don't want this one. You don't want this, okay? We still have more. This one. Ah, here. This is a no-no. You don't want it? Let me see myself. Okay, this is looking nice. Ah, mo like little Double John eléyìí àbọ̀. Eléyìí máa fit mi pa. Oh, like eléyìí no. This is fine too. Hmm, I think I prefer this. didn't know dey bad o. Look at the frog. Ah, ah, ah. Mọ́mí, ẹ káàbọ̀ ma. Ah. Ẹ oh, kálẹ̀ ma. Kàdí fáńgẹ̀. <laughs> Ṣé mo sọ fún yín pé èèyàn kan fẹ́ wá deliver ẹ̀ràn fún mi lẹ́yìn? Ẹ ẹ, ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. That's all. Eh. ẹ kálẹ́ ma. o fine go. thank you ma. You're welcome there. Yeah. so there really lele to fẹ. yes ma but mo ti try but i'm sure it's gonna be nice. of eh. course double drum ma fine. Even mm. ni wọ́n ti wá o. coral <laughs> closet ni ma. oh yes, really oh, that's nice. So that means you're on Instagram? Yes, ma. So apart from hair, kilo lo Ah, mommy, I have beautiful wares. Oh. Yeah. Mommy, I have a gift for you. For me? Mm-hmm. Wow. Just try. Ah, this is nice. Ah, this is beautiful. Ah, very nice. So free girl. <laughs> Ah, yes, my darling. Faith ò ṣe for me. My patronize ẹ. Fún mi ní handle Instagram. <laughs> Okay. <laughs> Jẹ́ follow any kia kia. Um Yeah. Okay, at Cora Closet ma. Wow. Uh, you sell um, shoes, bags? Yes, sir. Wow, Cora Closet. I'll definitely patronize you. Oh, thank you, ma. You're welcome, my darling. Mommy, she sells quality and affordable stuff. Yes. And the funniest thing is pay and ń ṣẹ̀sọ́ ní nǹkan náà. Eh, ah, bàbá ló ṣe jẹ́ Hausa So, o dẹ̀ share Yoruba name. Okay, um, popsi me ni Yoruba. okay. Mom, mi me ni wọ́n. Ah, I like that. Half caste yeah. ẹ. <laughs> All right, then. so Emma, máa shopping you know. I've caste lọ rẹ̀. <laughs> Thank you. Yeah, thank I appreciate you, appreciate, darling. She's nice. Yes, I know. Eh, instant mọ́mí mi ti patronize. E, Wàá Why fún mi o, me? mo you fún ẹ customer. Mm. Mm. sister, sister, sorry. Um, excuse me. Good afternoon. Good afternoon. Um, Nelson lorúkọ mi. Ẹ jọ̀ọ́ ṣé mo lè gba Okay. Sister, emi sọ pé kí n sọ fún yín pé ọ̀tá pọ̀ fún ọmọ ènìyàn. Ọ̀tá pọ̀ gan-an. Mi ò fẹ́ kẹ́ ṣe iyèméjì o, torí kò sẹ́nu ẹni tọ́lọ́hun ò lè gbàṣẹ́. Sister mi, ẹ lọ ní èso púpọ̀ láti fi ṣe sàárà nítorí ọ̀tá pọ̀ gan-an bẹ́ẹ̀ kẹ̀ ẹ ní oore ńlá tó ń bọ̀ mighty blessing tó yẹ pé tó bá ṣẹlẹ̀ báyìí àfa yes tẹ bá lè nígbàgbọ́ kẹ̀dẹ̀ ṣe gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe ó ti dópin kò sí nǹkan tó máa ṣe yín o ẹ̀dẹ̀ ní rí oore yín tó ń bọ̀ ó máa bọ́ sí yín lọ́wọ́ alright ẹ má gbàgbé o <laughs> mi ń ṣe pastor no as, as a matter of fact I've never been a pastor mi dẹ̀ kí n ṣe àfà mo kàn ní mi sinmi eh? don't forget stand on the promises of God Kenny bless day ẹ má gbàgbé o alright ẹ ṣe gan ẹ mi ò wá mọ̀ bóyá mo lè ní nọ́mbà yín just in case tẹ bá ní anything tẹ fẹ́ clarify or mo lè further explain vision yẹn bó ṣe jẹ́. bóyá mo lè get Okay. all right bless you. mo ń gbọ́. zero eight zero. zero eight zero. Àlàní yóò gbogbo ọ̀lẹ́. ah ga o. èbó ló ti pe lẹ́sìn ni. Hmm, ó ti ń bọ̀ ó máa tó thank you lord thank you. ọmọ nǹkan thank you my lord ó ṣe all I have to say alaye alaye fabalẹ tó ti di pastor ni èwo ni ó ní thank you God thank you God tó nǹkan. ọwọ bàdí mi lọ́wọ́ yèmí kan ti di pastor. àbò jẹ́ wulẹ̀ mi ni ah pàdé mi eléyìí jẹ ojú owó lọ mo ṣáà mọ gẹ́rùn yẹn tó wà ládùúgbò wa. kí ló ń ṣe yín Rẹ́mídé tó pupa tó sẹ̀ tó ní pọ́ńtẹ̀ kìíní kan kìíní kan tí skin yẹn wá gílítà. Rẹ́mídé eh, kí ló ṣe. iṣẹ́ yẹn ti wà lọ́wọ́ mi. o tó bẹ́ẹ̀ láìláì kò possible. ṣòlò magnet ni. Ah, èmi tí mo sin gbọ́lẹ̀ gan mi ò lè dábàá mi ò lè bẹ́ẹ̀ sí torí ó jù mí lọ ó pọ̀ jù mí lọ ìwọ láìláì kò possible. <laughs> jújú ni pàdé mi ìrèmídé ti wọlé sẹ iṣẹ́ yẹn ti jiná ó ti wà lọ́wọ́ mi. ṣé òun tún àtúwà ni. ok jẹ́ n confam fún yín sìn ẹ máa ràn ẹ gbọ́ sweet voice. ń sìn thank you lord alaye thank you fi hàn wá. Ah, <laughs> I say all I have to say is kó máa pick gan sí. mo sọ fún ẹ mo sọ fún ẹ sìn. nẹ́tíwọ̀kì ló nẹ́tíwọ̀kì ló ṣó stars business. ó ti já kọlẹ̀ ó ní is busy. irọ́ nẹ́tíwọ̀kì mọ̀ pé nẹ́tíwọ̀kì máa ń fluctuate ní area thank you ló ń làágùn báyìí. mi ìṣe ní làágùn àní ikọ̀ pásọ̀ mo lò fún brother of Christ you are blessed. kọ́mẹ́dì ló ń ṣe Nelson like comedy gan. hello hello sorry um, uh, this is brother Nelson is this sister Iremide. Bless you, my dear. Um, I, I want to quickly remind you, nǹkan tájọ sọ́nsìn nípa sàárà tí mo sọ pé ẹ máa ṣe ẹ má gbàgbé o. Then most importantly, tẹ bá ti wà láàrin ọ̀rẹ́ yín, ẹ jọ̀ọ́ wà very careful. Okay, sir. ẹ ṣe gan mo dúpẹ́. Màá tún pè yín lálẹ́ kí n tiẹ̀ kí yín kí n rán yín létí. Ṣé gbọ́? kò sí problem. then tẹ bá tún fẹ́ béèrè anything lọ́wọ́ mi ẹ feel free láti flash mi màmá pè yín. alright ṣe bí nọ́mbà yìí lè. Ah, ẹ jọ̀ọ́ ẹ bá ń save ẹ broda Nelson. ok ẹ ṣe gan ọmọ tuntun. màmá pè yín. thank you lord. Thank you, Lord. Ah, All I have to say. Túndé voice gain nìyẹn lóòótọ́ Túndé báwo lè ṣé ah, ṣé lo magnet ni. torí obìnrin mi ayi ma jì báwo máa fòye lókun máa yẹ o ẹ máa rántí ìgbà tá a bá ti fi kà láwọn fi. Thank you so much. Hi. Sure, okay. Yeah, I'm fine. Thank you. Okay, I just came check up on you because I'm still busy inside. Oh, You're so nice. Ah, kí ló Hey, come. What? I want to let you know that I love you. I love you so much and I cannot afford to lose you. <laughs> I love you too. Mo ń bọ̀. o. Ẹ káàbọ̀ Oh, Ọkọ mi ẹ káàbọ̀ mọ́. bàbá mi ká sàn. ọmọ yìí dáa awẹ́lẹ̀ ẹ káàbọ̀. ṣé o gbọ́ pé mo ti dé mi. ẹ má bínú oúnjẹ tí mò ń sè ní jẹun gbọ́n. ẹ ó yá ebi ń pa mí dáhùn dáhùn dáhùn. Mhm. má pẹ́ o. Ah, bàbá mi ó sì dúró ni ah, please sit down ẹ ṣe mọ. àǹtí. yes mami. ta làwọn. mami <laughs> his name is Nelson. Uh-huh. he's my boyfriend. Eh, boyfriend àbí ọkọ àfẹ́sọ́nà. ah mami. daughter. Hmm. Um, Mr. Nelson ma. Um, I think I've met you before yes yes yes èmi ni mo bá yín kẹrù yẹn sínú mọ́tò nígbà tí wàá ra nǹkan ní ìyá calabasto. aha mo sọ bẹ́ẹ̀ i don't forget faces <laughs> yes, how are you my son. very fine ma. oh good <laughs> and um, mo fẹ́ kó o sọ fún mi pé irọ́ lọmọ mi pa. <laughs> mọ́mí hmm? kò parọ́ mọ́ hmm. i love her so much. Oh. <laughs> so um, okay, I can see um, she has entertained you yes, already. Yes, yes, um, yes, yes. I'm um, fine. This is your phone, right? Yes. Um, okay. Thank you very much, ma'am. <laughs> Wow. um, let me excuse both of you, right? Mm? Mm? Um, okay. Mm, when I think you love me. Mommy, Nelson loves me. Lóòótọ́. But how come I have this um, ill feelings about him? Mo really rí lérí pé ìwọ ló nífẹ̀ẹ́ ju bó ṣe nífẹ̀ẹ́ lọ. And I don't feel comfortable about it. Mommy, mo fẹ́ bi ní ìbéèrè kan. Bí mi kí ló dé tó ṣe jẹ́ pé every time this same thing lè máa ń sọ kí ló dé. Ire. Yes, mom. Ṣorí ọ̀rọ̀ tó sọ yìí. Hmm ó mú mi rántí nígbà tí mo wà ní kékeré. When I was still a very young girl. Bàbá mi ló fẹ́ mi fún bàbá ẹ̀ tó túmọ̀ sí wípé bàbá mi àti bàbá bàbá ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjèèjì. Hmm? èrò bàbá mi nígbà yẹn ni wípé tí wọ́n bá fi ọmọ dọ́rẹ̀ àǹfààní á wà fún mọ̀lẹ́bí méjèèjì. I will not lie to you. The very first day I met your dad, it was love at first sight. mo mà nífẹ̀ẹ́ bàbá ẹ o kódà mo nífẹ̀ẹ́ bàbá ẹ ju bí nǹkan ṣe nífẹ̀ẹ́ mi lọ àmọ́ ìgbàgbọ́ mi ni wípé tí a bá ṣègbéyàwó tán tèmi bá ń ṣe gbogbo pẹ́pẹ́ fúrú ìyàwó sí ọkọ tí mò ń fìfẹ́ bá lọ bí ó ṣeé ṣe kó náà nífẹ̀ẹ́ mi ju bí mi ṣe nífẹ̀ẹ́ lọ but I was wrong. bàbá ẹ̀ jẹ́ onínúfùfù ọkùnrin ó máa ń bínú gan-an kò kọ̀ kí òkè kó wálẹ̀ kò kọ̀ kílẹ̀ ṣú láìláà gbogbo ẹni tó mọ bàbá ẹ̀ pátá ló máa ń bẹ̀rù ẹ̀. èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ gangan ah mo máa bẹ̀rù bàbá ẹ̀ o gbogbo frustrations tí bàbá ẹ̀ bá ti ní láti ta orí èmi ìyàwó ẹ̀ ló máa ń dà lé. ló wá di ọjọ́ kan bàbá ẹ̀ mú ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ kan wálé gẹ́gẹ́ bí ìyàwó gidi mo entertain wọn ọjọ́ kejì tí ọ̀rẹ́ bàbá ẹ̀ dénú lé wa mo múra fún bàbá ẹ̀ láti lọ bí iṣẹ́. Kaizo <laughs> ah, ó pẹ́ díẹ̀ ah, mi mọ̀ kó máa pẹ́ tó lè ta kí ló ń ṣẹlẹ̀. Ah in fact alpha. akíṣà ọmọ àgbà ìyáálé ti pọ̀ jù wọn á ti ti gbàgbé lọ́jọ́ apá ara kí apá ara ọdẹ. ẹ ẹ ọyà ọ ọ tìrẹ tìrẹ kí ló ṣẹlẹ̀. ìyá mi wà fún ẹ jẹ́tọ̀ ọyà ọ. kí ló dé. jẹ́tọ̀ orúkọ wọn bẹ ṣe ni. Akin, Akin, no, Akin, no. Hey, you, will you? Hey, eh, eh. hey, come. Akin, move. Lode, move it. Ṣé mi I ẹni jà ti tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀? Akin, no, Akin. Àṣọ mi lẹ̀ kí ló ṣẹlẹ̀? Akin, ah, ah, ah, move it. Akin, move it out there, my friend. Akin, wait, wait now. bí ọkọ mi ṣe wọlé bá wa ní ọjọ́ yẹn nìyẹn ìrí tó rí wa ó rò yí pé nǹkan pa wá pọ̀ bàbá ìbínú mo gbìyànjú láti lọ explain fún un àmọ́ bàbá ẹ̀ fárígá. E ó jáde sí living room ó lọ bá ọ̀rẹ́ ó ní kó múra àwọn méjèèjì dẹ̀ jáde lọ àlọ́ rámírámí tí mo rí ọkùnrin lé nìyẹn mi ò mọ nǹkan tí bàbá ẹ lọ ṣe mo dẹ̀ mọ orí èèyàn tí bàbá ẹ jẹ́ ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà mí ilé bẹ̀rẹ̀ sí ní gbóná. we became strangers. gbogbo nǹkan tá a jọ máa ń ṣe tẹ́lẹ̀ a ò jọ ṣe mọ́ a ò rẹ́rìn. ẹ̀rù dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bà mí knowing the kind of ọkọ tí mo fẹ́. kó má di wípé mo sùn lọ́jọ́ kan. <laughs> ṣe sá kúrò nílé nìyẹn o. bọ́ mọ́ mi ọ̀tọ̀ ni nǹkan tẹ́ sọ fún mi you told me he was dead. I did. torí mi ò fẹ́ kó má disturb mi nípa bàbá ẹ̀ ni mo ṣe parọ́ fún ẹ. Hmm. Mommy, now I get it. But sincerely, that was too much. Nǹkan tẹ́ ṣe yẹn ò dáa. Torí kò sígbà tí mi ò ní padà mọ ọ̀dọ̀ bẹ́ẹ̀. ọlọ́run ló tẹ̀lé pé kí o conversation kó wáyé. Mom, I understand you and I know how you feel. But the truth is, I need to find my dad. I know. You're old enough. I'll finally address Baba Lola. Thank you, Mom. Yuri. That's why I always told you. Pé kó marry ẹni tó nífẹ̀ẹ́ kì í ṣe ẹni tí ò nífẹ̀ẹ́ ju bó ń ṣe nífẹ̀ẹ́ lọ. Sí ká sọ wípé bàbá ẹ nífẹ̀ẹ́ mi bí mi ṣe nífẹ̀ẹ́ ni mi ní má bẹ̀rù ẹ. láti ṣàlàyé and where there is love there is trust. mo sá sáláfẹ́mi mi náà ni. I love you so much. I love you more, darling. And here you go. My dear, here. Your Majesty. Are you okay? Hmm? I just hope I find him one day. Babe, I, I'm certain you'll find him one day. Okay? Hmm? mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé mo wà pẹ̀lú ẹ your pain is my pain and your victory is my victory you'll find him i'm sure hmm? well uh, cheer up okay hmm? so let me get you something to eat babe cheer up now bójú ẹ ṣe lè tí ẹ bá mi rìn <laughs> yeah I got you. you know I love you right. I love you more. No, mm -mm. on this one I love you way much more. Easy, Siva man now. wow, okay. Oh. Ah, okay. Wọ́n ló lolly, lolly, bébùsì lọlé lálẹ́ yìí, ẹ́. Eh? Ah. You are not okay. You are not. Okay. You are not. Okay. Rọra, okay. easy, okay. easy, easy. Okay. God. Oya rọra, ẹ pẹ̀lẹ́. Thanks, uh-huh. bye. Eh? Kí lè léyìí? Ṣá take it easy. eh? Aisha, I'm disappointed in you. I'm not happy with you at all. Ah, how come? Ìwọ obìnrin bìnrin, ó dẹ̀ tún mu ọtí yó ní àná. Kí ló sún ẹ sí? As in, what exactly are you thinking of? wàá mọtí wàá disgrace ara yín ta ṣó mọ̀ wípé orúkọ rere ó sàn ju wúrà bíi fàdákà lọ ni look at my daughter mo rí ẹ lọ́mọ gidi mo sọ pé òkè o kí wàá tiẹ̀ kẹjọ máa dọ̀rẹ́ bọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí do you think i'm gonna be happy tó náà bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wà burúkú láti ara ẹ̀ ń kọ́ èmi ò láìkẹ́ o irú òkè ń kọ̀ you know that kò kí ń rìn lóru kò ń mọtí kò ń mu sìgá ó yẹ kí ọ̀nà kò máa kọ́ yẹn láti ara ẹ̀ nà yóò láìkẹ́ o ah, ah. èmi rẹ lọ́mọ gidi ni gbogbo ilé tó ń ṣe yìí mm, mm, mm, àbó orí mi kí n mọtí rí ni orí mi tí wọ́n jẹ́ ìyá ọ̀rẹ́ ẹ̀ kí n kí n rìn ni so I don't know where you're learning all this from ìwà tí ò dá now mo fẹ́ kó tiẹ̀ sọ fún mi kí ló dé tó fi mọ ọtí yó as tí obìnrin bìnrin adédè mu ọtí yó kí ló dé àbí ṣé nǹkan tí gbogbo yín ṣe ní ìgboro ayé nìyẹn. i'm sorry mama. no no no no no Aisha it is not a matter of sorry or not sorry kí ni ìdí ẹ̀ tó fi mọ ọtí sọ fún mi because o lè máa bọ́mọ rí kí máa rí ẹ pẹ̀lú àwọn ìwà pálapàla and you think i'll be happy about it and I don't want to come home one day and see my own daughter drunk because òun náà mọ̀ lóye àtọ́ ni so talk to me you know I like you ká sọ pé mi ni ti lè jáde kó mi lébi torí mi ò ní fẹ́ kí ọmọ mi kó gbé ìgbésẹ̀ tí mi ò fẹ́ kó gbé so talk to me kí ni díẹ̀ tó fi mu ọtí then maybe I will understand you. anytime <laughs> tí bá ti rí àwọn tó ní fatherly love mm-hmm. tèmi ò ní ó máa ń jẹ́ ìdọ̀kan fún mi gan-an so I think drinking is the best option for me ìtorí ẹ̀ mo ṣe máa mọtí láti gbé ìrònú yẹn kúrò lára I'm sorry ma ṣùgbọ́n mo mọ bí mo ṣe lè gbé kúrò lára láyé kí n mọtí kí n mọtí kí n yó nítorí mi fẹ́ máa ronú nípa wọn rárá kò mọtí kò yó then kò make a fool of yourself. look at wò ká wọ̀ mí adé ikọ̀. no ma. gbogbo àwọn èèyàn tó lóhùn dá gbogbo akọ́lódé ní bàbá look at your friend ṣóun náà ní bàbá ni so ṣóun wá sọ nísìnyí pé torí pé òun ní bàbá kó wá bẹ̀rẹ̀ sí ní jọ́ ìnìkẹjọ máa mutí kẹ wá yí sí gọ́tà àbí lọ́jọ́ kan kẹ mutí lójú títì kọ́lọ́ má ṣe ti yín bẹ́ẹ̀ kí mọ́tò má dédé wá God forbid it jọjọjọjọjọjọ mi ò fẹ́ it is not the end of the world huh? i'm sure ibi tí ibi tí bàbá ẹ bá wà will be happy Yeah. Okay, ok ọmọ gidi lọmọ mi o kì í ṣe ọmọ tó so you have to put an end to it do you understand me you have to what. put an end to it. stop what. stop drinking. and when next tí n bá tún rí you will see the other side of me. I'm sorry, Ma. I won't do that again, I promise. I'm, I'm sorry. Aisha, Ma. look at me. You look a mess. Come clean yourself up. You smell of alcohol. Hmm? Yeah, hold it, hold it. Get up. Má mọ̀ tí mọ́ o. Yes, ma. Ire. Yes, mommy. What's ti lọ. Okay, mom. Àbúrò náà ti ń dọ́gbọ́n ẹ̀. Àmọ́ mi náà. Ìrèmídé ọmọ. Olúwa ṣeun, ò kì í ṣe ọmọdé mọ́. Mo dẹ̀ mọ́rú ọmọ tí mo bí. Mo mọ̀ pé ò kì í ṣe oníranù rárá. Tó túmọ̀ sí wípé o mọ ẹni tó wà responsible fún oyún inú ẹ̀ so why bí ó dé tí Nelson ò tí wàá rí mi at least tó bá wá then I will know what next to do. mọ́mi kò ń ṣe pé kò fẹ́ wá rí yín èmi ni mi kò tí ì sọ fún pé kó wá ah. àmọ́ ẹ̀sìn tẹ̀tí sọ màá jíṣẹ́ fún. wọ́n ló tí ì sọ fún torí èmi náà ń wò ó ó yẹ kí Nelson ti wá bá mi sọ̀rọ̀ ah. ṣé o sọ fún pé olóyún ni mo sọ fún nígbà tá à ń bọ̀ láti hospital. ok ó dẹ̀ sọ fún mi pé mọ́mí ẹ̀ máa wá rí i. ẹ ó yẹ kí ìyá ẹ wá rí mi gẹ́gẹ́ bí abiyamọ gidi àmọ́ àyè ìyá ọ̀tọ̀ èmi fẹ́ rí Nelson náà mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ́ dẹ́ntì ìyá ẹ̀ bá wá wá. as a mother mother to mother àjọjókòó ìgbà la fẹ́ ṣe ìgbéyàwó torí èmi o ìyá Èrèmídé mi ò ní í gbà kí ọmọ mi kó ṣe kí ni kó bímọ out of wedlock okay. Mm-hmm. Thank you, Mommy. Mm. <laughs> Thank you too, darling. Thank you for making me proud. Always. So, what is it here? ṣe? I feel feverish láàárọ̀. Hmm. náà ṣe máa ń fi ngbà tí mo lóyún ẹ nìyẹn. Mm. Bọ́ èmi ò kì í bì ṣá o. Èmi náà bì. Ah, ọwọ́ mi ló mú gbà <laughs> a good son. I cannot wait, my darling. I can't wait. Thank you. Mm, thank you, my darling. Thank you for making me proud. ṣùgbọ́n my house? What? Ṣebí Moti. Oh, okay, I get the picture now. So, Tori, Aisha bó ti mọ tí no, lánàá ló ṣe me. sí mi more? Mm. Wá mọ̀ọ́mọ̀, kò kí n pẹ̀ sínú yàrá ẹ̀. Ó Under my own roof. What did I tell her? Ah, ó máa ṣẹlẹ̀ tó bá tún mọ tí kò ní máa wá síbí báyìí mọ́ ẹ̀dẹ̀ máa lọ rìpọ́tẹ̀ fún mọ́mí ẹ̀. ẹ̀rù ò bá bà wọ́n tó jọ ọmọ mi ire kí ló ṣe lọ wọ́n ti sọ ṣé mo ṣe kọ́ ilé lẹ́yìn I want you nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́ and um, ó yé mi ju bẹ́ẹ̀ ṣe sọ lọ kò sí èyí tó ṣókù kò sí nínú ẹ̀ hmm. ọmọ mi tó misbehave yìí ó nídìí o kò kọ̀ déédéé máa wo gbogbo ìwà pálapàla tó ń wù yìí ẹ wo ojú mi yìí ṣe mọ̀ mí. no mi ò mi ò mọ ojú yín ṣé àmọ́ra ni. Hmm. ẹ̀yin lè máa mọ̀ mí but I know you very very well. Eh. ibo ibo lẹ ti wọ̀ mí ẹ má bínú ọkọ yín tó fẹ́ yín sílé. sorry um, ọkọ mi bíi ti báwo kò yé mi. akin yes akin tó fẹ́ yín òun ni bàbá ọmọ yìí bẹ́ẹ̀ mo sọ ṣebí wẹ̀ táwọn parent ẹ̀ pé láwọn parent yín insist pé kò gbọ́dọ̀ fẹ́ lómi àfihàn èmi ni akin fẹ́ tẹ́lẹ̀ he decided to break up with me. and kó má dẹ̀ dàbẹ́ ni pé mo fẹ́ bà nǹkan ayọ̀ ẹlòmíì jẹ́ mo gba kádàrà nítorí wọ́n ní tí ò bá gba kádàrà ó máa padà pa kúdùrú. I left mo ti fílẹ̀ tán kí tó realize pé mo wà nínú. so I didn't even bother to turn back láti wá bá ọ láti sọ fún pé mo ní fún oyún náà òun ni ọmọ mi tó jókòó yìí because of fatherly love tó lack òun ló fi fà tó jẹ́ pé tó bá rí àwọn ọmọ tí bàbá wọn ń kẹ́ tí bàbá wọn ń tọ́jú tó ń gẹ̀ ó máa ń depress ẹ̀ òun ló wá resort sí drinking habit Eh, hmm. eh ẹ jọ máa ọ akin tí à ń sọ̀rọ̀ ẹ ìgbà last. <laughs> akin Emi ò fojú tèmi rí akin after then no. ẹ̀yin gongo lẹ wà in the right position láti so. ibi tí akin wa because ọ̀dọ̀ yín ló gbẹ̀yìn sí lóòótọ́ ni àmọ́ èmi náà ti fi sílẹ̀. Mm-hmm. but um, the last time tí mo gbọ́ nípa ẹ̀ ó ti pẹ́ gan-an wọ́n ní ilé yẹn ló ṣì wà torí òun ló ṣe ẹ̀. Hmm. well if you ask me èmi á ní pé àwọn ọmọ wa bá ṣe máa mú mi wọn dùn ló kó báyìí let them meet their father àbí kí lè ní mo sọ. ẹ̀mí ká tiẹ̀ wá lọ torí ọmọ mi àyíṣà yìí ọtí mímu yìí ó láti stop. would you like that. yes mommy. what about you Emide you wanna meet your dad. yes mommy. ó wá kù sí wa lọ́wọ́. ah ah ní choice. ah ọ̀gá. Okay àṣé lóòótọ́ omi nìyàn. ẹ mò ń gbọ́ ẹ mò ń gbọ́. anyway nẹ́ẹ̀sì ọmọ wa ló fúnyàn lóyún àwọn fámìlì ìyàwó wọ́n dẹ̀ ní ká wá dànù. ẹ lọ́dà níbo ló ti kọ́ ẹ̀mí. àdẹ̀ni ah. ara ah, èmi wọn fúnyàn lóyún ni. nígbà tẹ́mi fún wọn lóyún tí wọ́n fi mí lẹ́sìn problem tèmi nígbà yẹn mo dágbére o every man for himself. Nelson tó fi hàn lóyún jẹ́ kí yẹn jẹ́ problem ìwọ ni ìyá ẹ lọ dànù i'm not interested nǹkan tó bá mi ó kọjá gbogbo ẹ̀ bí orílẹ̀-èdè ṣe máa dájú báyìí lọ òun mo forí rò. Akin o lè change. táwọn ah, ò ní jẹ ọlọ́run kò yí padà so am I náà ló dá mi láwòrán rẹ. ẹ wo ṣe is the list of my worries nǹkan tó ń ṣe mí ò ṣe gbogbo tí mo Aya come Àyà kọ́bìnrin kọ́bìnrin. Aláfíà fún nílé o. Akẹ́. Délé rẹ̀. Ah. What's happening here? Ó tẹ̀ ti dà. Wo ìyàwó tí Nelson fún lóyún lélẹ́yìí o. Ah. Nelson ọmọ ẹ̀ ń tó fún lóyún lélẹ́yìí. This pretty young lady. Yes. Ah. Ẹ gbà ẹ jókòó ẹ jókòó sorry ah, sorry ó ti wá bó ṣe wá ẹ kàn rampage just ẹ jókòó just okay ẹ má mind. ẹ wo ẹ má bínú àná mi ó yẹ ká ti wá yọjú sí yín tipẹ́ ọ̀rọ̀ ìyàwó mi náà ni mo wá bá bàbá ẹ̀ sùn. ẹ jọ̀ọ́ ìyàwó ẹ má bínú tí mo bá gbọ́ yín yé dáadáa ẹ ní ẹ̀yin nìyá Nelson. èmi ni. pé. bàbá Nelson nìyẹn kíni kíni èmi ni bàbá nẹ́sìn náà ẹni tó bí nẹ́sìn ni ìyá tí ẹ̀hún nílé ẹni tó wáyé kí ló ń ṣẹlẹ̀ gangan náà. Hmm. ṣé o ti rí ibi tí àìní sùúrù ẹ̀ àìfarabalẹ̀ hmm. ṣòro tó hmm. bá wa délé ni ní ọjọ́ náà lọ́hùn. ẹ jẹ́ bá rí láti ṣe ìwà ní mọ́tò. oh nice nice one nice one ẹ ṣe. Kilo, ló Kilo, kí are you okay are you okay ah ah mo dáhùn ah mo dáhùn kí ẹ gently gently gently gently come up ẹ pẹ̀lẹ́ just try just try ah. are you okay sorry sorry ẹ̀rù ti bà mí olúwa ṣeun olúwa ṣeun just go inside there. Eh? mọ̀ wípé oyún ti wà nù ló jẹ́ kí n wà unconscious tí mo fi ṣubú lulẹ̀ tí ọ̀rẹ́ ẹ̀ ọ̀kúnlé tí wọ́n fi ràn mí lọ́wọ́. ṣé wàá rí oyún náà lọ́hùn-ún Nelson tó tún jẹ́ ọmọ tiẹ̀ lọ fún ọmọ tèmi lóyún. kí lè lè yìí. Ah! kí ni túmọ̀ gbogbo eléyìí ǹjọ́ rántí ṣe ń bá ìyàn wa bọ̀ bá ṣe ń bá eré ìfẹ́ wa bọ̀ tó wá di ojú àmì àti gbémi níyàwó táwọn òbí ẹ fà kékeré tó ní pẹ́pẹ́ sí àfi tó bá jẹ́ ọmọ ọ̀rẹ́ àwọn ló máa fẹ́ o ò ní fẹ́ lóòrùn tó fi di pé o fẹ́ àwọn ọmọ wa yìí kí má bàa gba kodoro mo máa gba kádàrá mo gba kádàrá mo dẹ̀ rọra ṣe kí ni mo rà ń bá tèmi lọ àmọ́ o kí n tó máa bá tèmi lọ oyún ti wà lára mi kọ́ mọ̀ wá ní inú mi ò dùn sígbéyàwó tó o ṣe mo fẹ́ dalé ẹrú òun ni ò jẹ́ kí n padà wá sọ fún ẹ tí mi ò fi bojú ẹ̀yìn àdágbé àdáfà ọjọ́ kìíní àná òun ló dúró jù mo dá tóyún mo dá tọmọ tọmọ fi ga báyìí tọmọ mi bá wá ríbi tí àwọn bàbá ti ń ṣèké àwọn ọmọ á slip into depression ọmọ mi wá bẹ̀rẹ̀ sí ní ṣìwàwù because she lacked the fatherly love that she deserved. òun bójú ẹ̀yìn ohun tó dálẹ̀ fáwọn ọmọ lọ́mọ. ẹjọ́ kí ni ẹjọ́ ẹ sọ pé mo ń lála ohun tó dálẹ̀ fáwọn ọmọ lọ́mọ. Ah! <laughs> ẹ̀sìn dé o. ohun tó dálẹ̀ ohun tó dálẹ̀ fáwọn ọmọ lọ́mọ akin. ṣòro ah! bó ṣe fi tiẹ̀ kó bá àwọn ọmọ lọ́mọ sórí bó ṣe fi titi ẹ kó bá àwọn ọmọ lọ́mọ àti àfìgbà tó bá tèmi jẹ́. Ah! kí la máa ṣe báyìí. ayé mi ah, ò ayé bá mi pélé. kí la fẹ́ ṣe báyìí. Ah! kí la máa ṣe it's okay. kí la fẹ́ ṣe. ìyá Aisha kò yé mi o ẹ gbà mí ẹ gbà mí o. Ah! Ha! Mo kú kí ni mo fẹ́ ṣe o what are we going to do. ah it's okay. ǹjẹ́ akí akí ò bá Hey! Well, I think you love me. Oh. Oh. And yet you are doubting me. Ah! More to tell me to my friends love me, yeah. Mm, why are you doubting me? If I want to do, Mama, All I know, all I know, I'm faithful to you, my love. Ẹ ò rí akẹ́yìn jẹ, akẹ́yìn jẹ tí ó mọ̀ ń pé dìrà díẹ̀. Ẹ mú dà lọ́lé ẹni lọ bẹ́ni lórí. If truly you have the true love, you will never doubt me, baby. You